الله أكبر بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وقدوتنا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحابته ومن اهتدى بهديه وقتفى أثره إلى يوم الدين أما بعد adúpẹ́ fún ọlọ́run amọ̀wé fún ọlọ́run ọba agbọ́ ọlọ́run ọba lọ́ba tó láyé tó lọ́run òun náà lọ́ba ta sádi látara ṣẹ́tánì òun náà lọ́ba tá ń képe lọ́sàn-án lóru òun la macho tọrọ lọ́wọ́ lọ́wọ́ la macho tọrọ ìmọ̀nà lọ́wọ́ rẹ̀ òun náà lásì máa tọrọ àforíjì ọ̀dọ̀ rẹ̀ náà lásì máa wá tútú bá sí wípé fọlọ́wọ́ ọba kó foríjì wa kó sì dáàbòbò wa nípa burú ẹ̀mí wa nípa burú iṣẹ́ ọwọ́ wa nípa burú àwọn alábàágbé wa nípa burú àwọn alábàárìn wa nípa burú àṣetà nìkan wọn ti lé jìnnà kò ní ní kẹtù ní sí kò sì ní wá padà sí gbẹ̀gbẹ̀ láéláé àtọ̀rọ̀ kí àti gẹ̀ fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì tí ọlọ́mọ ọba tó fi ránṣẹ́ sí gbogbo àgbáláyé tó wá ṣe ní ìmọ́lẹ̀ ó ṣe ní ìkẹ́ ó ṣe ní ìmọ̀nà fún gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run bá wa kí ànábì kó kí àwọn ará alẹ́ ànábì kó kí àwọn sàábì ànábì kó kí àwọn muhajirin àti àwọn ansar kó wá kẹ́ gbogbo ẹni tí ó máa lo súnà ànábì wa Muhammad tálíkì àmọ̀ tí ó fi dé. a ń kíra wa lókù tọ́lá okú yìí okú àwọn ará àlìjánà kọ́lọ̀ ń kó ka gbogbo akún àlìjánà kù àwọn kí wọn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu àtọ̀rọ̀ ọlọ́dọ̀ ọlọ́run ọba tó láyé ọba tó lọ́run kó bá wa kẹ́ àwọn tí wọ́n ṣẹ̀wálẹ̀ tí wọ́n ti lọ àwọn náà ni wọ́n ń ṣe báyìí ni wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run ni wọ́n ń tú alukur'ani ni wọ́n ṣe títí tí náà fi lẹ́wà náà lọ́wọ́ wípé káwa náà wà rẹnu rẹ̀ ká máa ṣe lọ báyìí ọlọ́run kó bá wa kẹ́ wọn kó kẹ́ wọn kó ṣe kú ní ìsinmi fún wọn kó ṣe sàánú wọn lára tàlìjọ́ àwọn tá a gba kéwú lọ́dọ̀ wọn àtàwọn tá a sì gba kéwú lọ́dọ̀ wọn láyẹ̀ tí wọ́n já wọn àfáà wa láwọn tó ti lọ nínú wọn àtàwọn tó bá tún kù láyé nínú wọn àánú ọlọ́run rẹ ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wọn gbé ẹ ọmọ ìyá mi nínú Islam ní àyájọ́ tòní a fẹ́ tún ṣí alukur'ani gẹ́gẹ́ bá ṣe máa ń ṣí a ṣàlàyé díẹ̀ fúnra wa nípa ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run wọn bá sì ní kò sẹ́ni tó lè mú àlàyé wá jìdòjìdò bọ́lọ́run wọn bá ṣe gbé kalẹ̀ kó wá náà yóò máa gbìyànjú ti ẹni kó wá náà yóò máa tíráì láti lè súnmọ́ ní tí ọlọ́run ọba fẹ́ lò nínú ọ̀rọ̀ rẹ̀ ni gẹ́gẹ́ bá a ti ṣe ń bá a bọ̀ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ tẹ̀fùsírì wa lórí Sunna TV òní àwọn súrà àwọn àyà tí a fẹ́ mẹ́nu bà lónìí náà ni àyà ogójì ìkọkànlélógójì ìkejìlélógójì ìkẹtàlélógójì ó jẹ́ àyà mẹ́rin náà látùlónìí táyé bá gbà wá àtúndẹ tẹ̀síwájú sí jù báwọn lọ àmọ́ bí tá a ti sùn lọ́jọ́ òní eré àyà méjì tá a dúró tá a ṣàdéhùn wípé a tún mẹ́nu bà á nígbà a tún mẹ́nu bà wọ́n nígbà ṣókí ká tó máa tẹ̀síwájú lónìí òun náà níbi tọ́lọ́ ti ń sọ fún Al-Qur'ani ìyẹn jẹ́ àyà méjìlélọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n ọlọ́run ọba ń sọ pé kò nábìtú mi ní àjẹmí ìhàn ọlọ́wọ́n bá ní àwa sọ báyìí fún gbogbo wọn ádámà ni àwáwù ni àṣetánì náà ni èmi tún mi ní àjẹ mi hàn gbogbo yín pátápátá ẹ̀ máa sọ̀kalẹ̀ lọ sórílẹ̀ ayé yóò mọ̀ sí ní sánmọ̀ ní ayé yóò mọ̀ sí lókè ibi tẹ́ ẹ̀ gbé kan síbí níbí pẹ̀lú ìtẹ́ ti ṣe pẹ̀lú ìtú ti wáyé lọ́wọ́ yìí àṣetánì ìwọ́kọ̀ òfòrè balẹ̀ fún ádámà àwa gbé ádámà sínú ọgbà àlìjánà kó máa jayé mbẹ kó máa ṣẹ̀mí mbẹ àfúnlófin ìrẹ́ àṣetáni ó lọ kọ́dí rẹ̀ níbi òfin tá a gbére lọ́wọ́ ó ṣokùnfà ẹ̀ṣẹ̀ ádámà ẹni bá ṣe sábà bíi kágbẹ́ṣẹ̀ òun lolórí ẹlẹ́ṣẹ̀ ádámà ìrẹ́ náà àwọn ọlọ́wọ́ bá sọ̀rọ̀ fún ọ òun wá gbọ́ tiwa òun wá mú tiwa lò wá fi ìtà ṣẹ́tánì fi ṣiṣẹ́ ṣe ìrẹ́ náà wá ṣe àwọn ọlọ́wọ́ ọba ǹjẹ́ gbogbo yín ẹlẹ́ṣẹ̀ mọ̀ ní ẹ máa sọ̀kalẹ̀ lọ́sí lórílẹ̀ ẹ máa wá gbọ́ o ìkéde pàtàkì fẹ́rí máa ti àná tó ń mi ní ìhòòdà ìmọ̀nà òtítọ́ ìjọsìn àwọn òjíṣẹ́ àwọn ẹni ọlọ́wọ́ ọba wọ́n mọ̀ wá bá yín tí wọ́n máa mú mọ̀nà wá fún yín tí wọ́n máa máa ọlọ́wọ́ ọba wá fún yín ń jẹ́ sí wípé ọlọ́wọ́n bá ti kéde fún wa láti bẹ̀ wípé òun máa máa wá sẹ́ndì àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ òun máa sẹ́ndì wọn wá sórílẹ̀ famani famani tẹ̀bí àhódà ẹni bá wá gbọ́ tàwọn òjíṣẹ́ yìí tó tẹ̀lé ìmọ̀lẹ́ ìmí ọlọ́wọ́n ọba fara káwọ́ fún ara ìhìn wàrà ọ̀hún ìyá sànú kò sí inú lérí rẹ̀ nígbà kékeré kí ni yóò ṣẹlẹ̀ sí òun láyé kí ni yóò ṣẹlẹ̀ sí òun nígbà tó bá kú láyé tán tí ó máa wá bẹ̀rẹ̀ yín ẹ sọ fún pé kó má bẹ̀rù kankan wàláhùn mi àṣà lòun gbogbo tó bá sì ti fílẹ̀ sẹ́yìn rẹ̀ tó ti bá ti ṣe tó bá ti kọjá kò sí ìwòlú tó fẹ́ wò sí lórí pé kò sàdánù fún lérí àwọn tó ti ṣe wá tó ti ṣe wá lọ tí àwọn tí ó máa ṣe tí ó máa kọjá sẹ́yìn kò ládánù níbẹ̀ tí ó dédé gbogbo yóò máa wà ronú sí èyí tó sì ń bẹ níwájú kò sí tó fẹ́ bẹ̀rù rẹ gbogbo ẹ̀ ní ń bẹ ní kí àwọn ọlọ́wọ̀n ọba gbogbo rẹ̀ ní ń bẹ nínú ètò lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba ọlọ́wọ̀n ọba ń ṣe ládéhùn láti ìgbà tó ti ń sẹ́ni wọn sérí ilẹ̀ ó sọ tàwọn ẹni ire ó wá mú ẹnu gba tàwọn kèfèrí náà tàwọn ẹni ibi tọ́lọ̀ wọn sọ wípé wọ́n lẹ́ni ilẹ̀ káfàrú àmọ́ gbogbo ẹni bá wá ṣe kèfèrí wákàtàbù bí àyà àti náà gbogbo àwọn àmì tàwọn ọlọ́run gbogbo àwọn àyà àyà tàwọn ọlọ́run tó wá wá bá a táwọn òjíṣẹ́ nì í mú wá kò gbá lọ́wọ́ ọ̀gá gbọ́ àwọn òjíṣẹ́ tó sì tún wá tí wọ́n sì tún mú àwọn oríṣiríṣi oríṣiríṣi àmì wá tí wọ́n sì mú oríṣiríṣi àwọn àyà ọlọ́wọ́ ọba wá ó pe gbogbo ẹ̀ ní rán ọlọ́wọ́ ọba sọ wípé wúlá ìka àṣọ ogunlọ́gọ̀ àwọn wọn ni láwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ láwọn tí wọ́n pè àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba nírọ́ wọ́n pè àwọn tíra ọlọ́wọ́n ọba nírọ́ wọ́n pè gbogbo tá a mú wá fún ọ lẹ́rìí lẹ́rìí lẹ́rìí lẹ́rìí nípa ọlọ́wọ́n pè gbogbo ẹ̀ nírọ́ wọlé àyíká sọ ààbò náà mọ́mú fi ha fàdédú àwọn wá ní àwọn náà ní ìjọ náà lè tó já sí wípé ibẹ̀ náà ni wọ́n fẹ́ máa gbé títí lọ láéláé àyà méjì eré tí a ti dúró nígbàdé wa tó wá lọ́nu ibi tá a ti fẹ́ wá dìde lónìí náà níbi tí ọlọ́wọ́ bá ti ń sọ fún wa wípé ya bani Isra'il udhkuru ni'mati allati an'amta alayya wa awfu bi'ahdi. أوفي بعهدكم وإياي فارهبون ọlọ́wọ́ bá ń pè ya bani Isra'il ní dáhùn ní ìpè ẹni yá la fi ń pè nínú èdè lárúbáwá ẹni bá wá jìnnà sí ni là ń fi yá fi pè àwọn àbáni ìsìráyílà wọ́n mọ̀ ti jìnnà sálọ lẹ́sìn máa gbálàyé yìí wọn mọ̀ sí tòsí yánà ló tọ́ sí wọn déédéé bí wọ́n ṣe rí náà láfi pè wọ́n ọlọ́wọ́n bá ní yàrá ní Isra'il ẹ̀yin ọmọ ìsirẹ́yìnà náà ní ẹ̀yin ọmọ yakuba ẹ̀yin àrọ́mọ dọ́mọ ànábì yakubu tó gbé ànábì yakubu náà rẹ̀ pè ní Isra'il yakubu ni òun náà ni ọmọ anábì isihaku isihaku ni òun ni yóò ṣe ọmọ anábì ibrahim israẹli òun náà ni wọ́n ń nínú èdè ìbìrìyà lédè àwọn yehudi lédè ibò èdè yehudi israẹli ni wọ́n ń pè kí ni ìtumọ̀ israẹli lọ́dọ̀ wọn àwọn àfáà wọ́n ní isra nínú èdè nínú èdè ìbìrìyà àmọ́ jẹ́ abudu ìlú ni náà ní ń jẹ́ kíni ní ń jẹ́ Allah ìjẹ́ sí wípé Israel Abdullahi náà ní ìtumọ̀ rẹ̀ àwọn afápá kan sì tútù ní Sọfúwátùlọ́hì ẹ̀ṣà ọlọ́run náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn bá ń kígbe pé wọ́n ní ìsọ pé ẹ̀yin ọmọ Yakubu nítorí àwọn ẹni tí kùránì sọ̀kalẹ̀ fún yìí àwọn àrọ́mọdọ́mọ rọ́mọdọ́mọ ni kì í ṣe direct àwọn ọmọ tí Yakubu bí àmọ́ àtìmọ̀ tẹ́lẹ̀ wípé méjìlá náà làwọn ọmọ Yakubu ìdílé méjìlá náà ni wọ́n sí wa ìdílé náà ló wá bímọ bímọ bímọ bímọ bímọ láwọn àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ àwọn ọmọ bá wá ń ké pè ní ọlọ́wọ́n bá ń sọ wípé اذكروا نعمتي التي أنعمت عليكم ẹ wá wò ní ọlọ́wọ́n bá ń dojú ọ̀rọ̀ kan àwọn bàní Ísírẹ́lì ẹni tí ń sọ fún ọ wípé ẹ ṣèrántí kí ni tí mò ń sọ pé kẹ ẹ ṣèrántí ẹ ṣèrántí ìkẹ́ àánú oore tèmi nìrìmẹ́tìyà ọlọ́run wọn bá ṣàfihàn orí ní sọ́dọ̀ rẹ̀ orí tọ́lọ́run wọn bá sì fẹ́ lò ní olórí orí ni kádà ni orí ni káfúnni lóúnjẹ orí ni kádà gbogbo ẹni orí ni káfúnni lówó orí ni káfúnni nípò orí ni àmọ́ lórí gbogbo orí náà ní ìsìláàmù ìyẹn gan-an wọn bá fẹ́ lò ní òun lòun bá ń tọrọ lọ́dọ̀ àwọn bani Israila ibi kan ṣe rántí rẹ̀ ìhun ní pàtàkì pàtàkì oore tọ́lọ́wọ̀n bá ṣe fún wọn ọlọ́wọ́n bá wá ń sọ fún wípé òṣùkúrú ẹ̀rántí àwọn oore ìgbò lẹ́bí ìrántí oore tọ́lọ́wọ́n bá ṣe fún yín ẹ̀rántí oore níbi ìṣèjọ́sìn fọlọ́ ẹ̀rántí oore ọlọ́run níbi ìdúpẹ́ fún ọlọ́run ọba ẹ rántí orin ọlọ́run ọba níbi ìgbà pé ọlọ́run ọba ló ṣoore yìí ẹ rántí orin ọlọ́run ọba níbi ìṣàbójútó oore tí ọlọ́run ọba ṣe fún yín èyí tá a fi rántí oore náà nígbà tá a bá gbọ́ oore tá a sì mẹni tó ṣoore fún ni tá a sì dúgbò oore fẹni tó ṣoore fún ni ká sì máa wá tẹ̀lé oore ní bó ti ṣe yẹ ìhùn là ń sọ pé ìṣèrántí nǹkan ẹni bá sọ pé à ọmọ mi òfin dáadáa ránṣẹ́ sínú òfẹ̀tọ́ rẹ̀ ránṣẹ́ sínú bàbá tó yọ mẹ́ta ìmọ̀ rántí wa mọ́ <laughs> kì í ṣe ètò iná fi ń kí iná fi ń kí yín wọ́n sọ fún wọn wípé ìtẹ́ máa ń sábà fi ránṣẹ́ sí wa ẹ̀tọ́ ní tẹ́ máa ń sábà ṣe fún wa àtúngbòrò rẹ̀ mọ́ òun ní jẹ́ ká rántí ẹni náà náà wọ́n bá ń lò fún wa ní gbígbé ẹrántí kí ni ní ìmọ̀ ti yálà ti àmì àrùn àlẹ́ ikún ìkẹ́ mi oore mi àánú mi tí mo ṣe fún yín ìjázùlì tọ́nà òun wá níbí ó fi ṣe mùkọ́dímọ̀ fún gbogbo àlàyé tó fẹ́ mọ̀ wá ṣe tó bá yá táàfì mọ̀ láti bí lọ́rọ̀ bá ní ìsirayílà àti bẹ̀rẹ̀ àmọ́ wá kà á bẹ́ẹ̀ lọ títí títí tí fún bí ayé ọgọ́rùn-ún bẹ́ẹ̀ láfi sọ̀rọ̀ nípa wọn ọlọ́run bó fi máa wá tú àló fi máa wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ àwọn oore àwọn ìkẹ́ àwọn dáadáa àwọn àánú tí ọlọ́run ọba tó ṣe fún àwọn bàní ìsíráìlà láfi máa wá tu fúnra wa títí títí títí á fi wá lọ dé áyà tí ọlọ́run ọba tó fi dibi wípé ó fi kó lérí àwọn àwọn bàní ìsíráìlà tó fi wá tún padà sínú ọ̀rọ̀ ànábì Ibrahim. ǹjẹ́ àlàyé àwọn orin tí ọlọ́wọ́ bá ṣe fún anábì Ibrahim fún anábì fún àwọn bàní ìsirayílà náà ọba bẹ̀rẹ̀ sí ní tú kalẹ̀ fún wa ní nígbà tọ́lọ́wọ́ bá kọ́ gbé mú kọ́ dímọ̀ yí kalẹ̀ wípé kí wọ́n ṣe rántí orin lẹ́ni tí ó mú orin nì lẹ́ni tí ó sì ré orin nì sí lẹ́ni tí ó sì ṣèjọ́sìn fọ́lọ́wọ́ wọn bá látara orin yìí ọlọ́run tó wá ń gbé kìlọ̀ mí kalẹ̀ fún wọn lẹ́kẹ̀ẹ́ fún àwọn bàní ìsìráìlà ní ọlọ́run ọba ní àwòfú bí àdí ìpinnu tí mo ṣe fún yín ìpinnu èmi ọlọ́run ìpinnu èmi ọlọ́run ọlọ́run ọba ní olú áhẹ́dù fún àwọn bàní ìsìráìlà ní kó bà lè máa jọun tí tó wá nínú tíra wọn nítorí pé tẹ bá mú tẹ̀wẹ́tà tẹ́ ẹ bá mú ancien testament old testament tẹ́ ẹ bá mú ẹ bá ń bẹ̀ àkọ́kọ́ sífù tẹ̀kíwì nínú tẹ̀rẹ́jà kí ọlọ́run bá kọ́ sọ mbẹ̀ bó ló ṣe ṣẹ̀dá ádámà bó ló ṣe ṣàwọn ẹ̀dá bó ló ṣe gbénu ọgbà àlìjánà bó ló ṣe wá sáyé kọ́lọ́wọ́ kí ọlọ́run bá dá àwọn ọmọ àwọn ẹ̀dá àwọn núhù àwọn kìnnìkan kan títí títí títí kó tó wá mú sífù kejì òun náà ní sífúrù kòrójì sífúrù tiẹ̀ ọlọ́wọ́n bá kó níbẹ̀ ó fi wá sọ̀rọ̀ bó ni wọ́n ṣe kó tí wọ́n fi wá lọ sí Egypt tí wọ́n mú wọ́n fi wá kọ̀rọ̀ Musa tí wọ́n fi wá jẹ́ sọ bẹ́ẹ̀ náà lọ́wọ́n bá fẹ́ wá sọ fún wa ní ló fi já sí pé ahadu tá a sábà rẹ̀ pẹ̀lú wọn náà ni àlàáhadùlùkọ̀dí ni gbólóhùn tẹ̀sítámánì àlàáhàdù ni bẹ́ẹ̀ lọ́wọ́ bá lò fún wa ní ìyẹn ń jẹ́ ìpinnu àsọ́ọ́lẹ̀ àwọn àsọ́ọ́lẹ̀ àsọ́ọ́lẹ̀ àsọ́ọ́lẹ̀ tó wá nínú àwọn tíra yìí bó ṣe gbólóhùn tí wọ́n ń lò lóhùn náà tó náà ọlọ́run bá lò fún wọn níbí ọlọ́run bá fi ní ìwà ọ̀fù bí àdí ẹ pé ìpinnu tí ń bẹ láàrin mi pẹ̀lú yín àlùwàfáàrù àwòfù ẹ ṣe kó pé àwọn tó wá nínú tíra lọ́dọ̀ yín nígbà ọ̀rọ̀ ọlọ́run nígbà ìjọsìn fọlọ́run ẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe àmọ́ ẹ má lo ẹ má gba kan tíra gbọ́ kẹ́ wá fapá kan lẹ̀ tẹ́ bá ti fapá kan lẹ̀ wà fáwù sínú ọ̀rọ̀ yín nu àwòfó bí adi ìpinnu ìpinnu àdéhùn tá a jọ ṣe tí mo sọ fún yín nínú ohun tí náà àwọn tíra yìí ẹ mú pé ẹ mú dópin ó fi ibi àdìkún èmi náà ẹ rí àdéhùn tí mo ṣe fún yín ìpinnu tí mo bá yín ṣe ẹ rí bí màá ṣe fún yín ní pípé pípé pípé tí mi ò ní dìkan kún bẹ̀ nítorí kí wá ní ìpinnu pàtàkì tí ń bẹ náà wò tí àwọn lọ lọ́tùrú sí ni wípé ìní wọn mo bá ṣèrà ń bẹ̀rọ̀ sóde yàtí ìnìmbàdí ismu ahmadu. Musa ó sọ fáwọn tiẹ̀ Isa náà ó sọ fáwọn tiẹ̀ wípé òjíṣẹ́ kan ń bọ́ lẹ́yìn mi o òjíṣẹ́ yìí orúkọ rẹ̀ a máa jẹ́ Muhammadu lọ níbi kan orúkọ rẹ̀ a máa jẹ́ Ahmadu lọ́dọ̀ àwọn kan ẹgbà àwọn gbọ́ o ẹgbà gbọ́ o gbogbo tó bá sì mú wánú nínú ní tíà ẹgbà gbọ́ nínú tí ìpinnu títa àti bá ta àtijọ́ sọ pẹ̀lú wọn náà ni àwọn náà sì ti ń bẹ bẹ́ẹ̀ tí wọ́n ti ń retí rẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lọ́tún tí wọ́n sún elósì láti wo bí ibo ni ó gbà dé ibo ni ó gbà yọ ìlú ibi ni wọ́n ti bí wọ́n wá bí tí wọ́n ti bí káàkiri lérí ẹ̀mí tí wọ́n wí pé inú Bani Israila ni ó jẹ́ àwọn náà ti pinnu lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ wípé tó bá dé àwọn Yẹ̀wúdí náà ń sọ fáwọn ará Mọ̀dínà kó tó di pẹ́ lónìí dé wípé a òjíṣẹ́ tó àwọn fẹ́ gbé dìde nísìn tí ó gbé dìde òun láàfin áfíríkà gbogbo ń jagun a sì borí gbogbo yín àwọn náà ti mẹ wọn ti rí bẹ́ẹ̀ nu tíra wọn tí wọ́n sì ti ń súre pé kí kó dé àmọ́ ẹ̀mí tí wọ́n ní wípé àárín àwọn yẹ̀wò tí àbá ní Israẹli náà ni ó ti gbà wá àmọ́ ìgbà tọ́lọ̀ wọn bá wà mú wá láàrin wọn tó mú wá láàrin àwọn alárúbáwá bíi ti wàhálà ti dé wọn. ọlọ́ba ara wọn létí àwòfó bí adé ìpinnu tí ń bẹ láàrin èmi pẹ̀lú yín ẹmú ẹmúdógóńgó rẹ̀ ó ń àdìkún èmi náà máa sì mú ìpinnu tí mo ṣe fún yín máa mú dógóńgò máa sì ṣe láṣẹ pé fún yín wà íyá ìyàfa àbúrò. ẹ̀yọ́ ajé àjọwọ́ kéwúlì ọlọ́wọ́n ọba ní wà ìyá ìyàfa àbúrò èmi lémi nìkan ẹ má fi kàn kún mi ní kẹ́ ẹ bẹ̀rù ó ṣe tẹ̀kídìmù máa hákùhù tààkìrù ó kọ̀ dá máa mọ̀fóòlù àmọ́ ó tútú dá mọ̀fóòlù ní padà ìyá ayáfàrẹ̀ àbúrú ní dọ̀míìrù ní tó padà fáàtò sì wá ní lọ́dọ̀ àwọn àfa fa ṣàrètíyà ni wọ́n máa máa yẹ kùn ní ṣe níbẹ̀ níbẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé bó tilẹ̀ wá rí kọ́rọ̀nà wá rí fún yín bó tilẹ̀ wá rí kí wọ́n mọ̀ wá dàyín láàmú náà dé bó tilẹ̀ wá rí káwọn kan máa kalẹ̀ sí yín kí wọ́n fi nǹkan fi dẹ́rù bà yín fa ṣẹmọ̀kẹ́ ṣáàtù ni jàwábù ṣáàtì ni wípé fa ìyá àyàfárẹ́ ààbò fa ìyá ìgbà tí a wá ṣe tàkìdímù mọ̀fùrúlù ló fi wá di wípé wọ́n á zà àlákọ̀ fáàfù ní ló fi wá bọ́ síwájú fíìlì lọ́wọ́ wọn fi wá ní ìyá afárẹ̀ àbúrún fáàfù ní ìjàwábù ṣáàtì ni láàmà ẹ̀kọ́ ní ṣe in fàyíyáyà lẹ́gbẹ̀ẹ́ fa ìyá ni ó láti ló lè wà tẹ́lẹ̀ àmọ́ ọlọ́run ọba tó zà àlákọ̀ rẹ̀ kó ń ló wà gbé sábẹ́ fa fárẹ̀ àbúrún lérí wípé ó fi ṣe hásìrù ó fi ṣe tàxíṣù ó wá ṣe tàkìdù tàxíṣì ni ó ti ṣe tàkìdìmù rẹ̀ tẹ́lẹ̀ ó tuntun á tún dá padà kó fi mọ jẹ́ sí wípé ìtìsọ́sù ni mu'akkad gẹ́gẹ́ bí Zamakhshari ṣe wí ǹjẹ́ ẹ kò sẹ́ni tẹ́ ẹ fẹ́ bẹ̀rù ìbẹ̀rù yín kò lè lọ́bi kankan a sì ti mọ̀ wípé òṣùlù burúkọ sínú tẹ́lẹ̀ yẹjìmọ́ ń bẹ́yìn nà amúrí wà náà yìí méjèèjì ni máa ń papọ̀ níbẹ̀ amúrù òun ti ń bẹ nínú fáréhàbù èmi nìkan náà nìkẹ́ ẹbẹ̀rù mi nìkan náà nìkẹ́ ẹ̀sà fún dímúná nínú rẹ̀ náà a sì ti rí náà yù wà látàrí àbú rẹ̀ yìí ẹ gbọ́dọ̀ wá bẹ̀rù ẹnì kankan kò sẹ́ni tẹ́ ẹ̀sà fún kò sẹ́ni tẹ́ ẹ fẹ́ bẹ̀rù ẹ̀ kò sẹ́ni tó lè fi ṣe nǹkan kan nígbà ẹ bá ní kíni ẹ fẹ́ mú òfin mi ẹ fẹ́ mú dógòǹgò ẹ fẹ́ ṣàṣepé iṣẹ́ lórí òfin mi ẹ fẹ́ tẹ̀ àlẹ́ ìlànà tí mo gbé kalẹ̀ bí mo ti ṣe gbé kalẹ̀ fún yín gbogbo ẹni bá ti lóhùn òun ṣe yóò sì rátìlẹ́yìn mi ọlọ́wọ́ ẹ bá bá bẹ̀rù nǹkan kan ẹ ti lè tibẹ̀ ṣòfò ǹjẹ́ àyà wa àkọ́kọ́ tí a kọ́kọ́ mẹ́nu bà náà ni pé ya bani Isra'ila dhkuru ni'mati allati an'amtu alaykum ẹ̀yọ́ ọmọ Isra'ila ẹ ṣe rántí gbogbo tí mo ṣe fún yín lóore mi àwọn oore tí mo ṣe fún yín ìwà ó fún mi àdì ẹ sì wá mú ìpinnu tí ń bẹ láàrin mi ẹ mú ìpinnu náà náà dògóńgó ẹ ṣe láṣẹ pé àdéhùn tá a jọ ṣe ẹ mú àdéhùn náà ṣẹ bó ti ṣe yẹ ó fi mi àdínkùn èmi náà má sì mú ti mo ṣe fún yín lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam lórí títẹ̀lé yín tẹ́ bá lè tẹ̀lé alukur'ani tẹ́ sì tẹ̀lé gbogbo òfin mi àdéhùn tí mo ṣe fún yín mi ò ní àdéhùn mi wà á yá ẹ̀fọ́ra àbò gbogbo ẹni wọ́n wá dẹ́rù báyìí ẹ mọ́ bẹ̀rù ẹnìkan ẹ mọ̀ pé mi ọlọ́wọ́n bá ń bẹ níbí èmi nìkan náà ni mo tó bẹ̀rù èmi nìkan náà ni kẹ́ ẹ sì sá fún ǹjẹ́ ni àyà àkọ́kọ́ tí àkọ́kọ́ mẹ́nubà lẹ́yìn ìgbà tá a bá sinmi díẹ̀ á tún máa padà tí a tún máa tẹ̀síwájú sí i ọlọ́nkọ́ fi wá ṣe kòńgẹ́rẹ́ ó fún alágbọ̀ọ́yé alukur'an. Allahu akbar الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم à ń kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ ń gbọ́ wá lórí Sunna TV rẹ́bà ti ṣe ń bà á lọ fẹ́yìntì ẹ̀ ti ń bẹ pẹ̀lú wa láti bẹ̀rẹ̀ àbẹ́yìn tó já sí pé ìsínà lẹ́ ń wọlé lẹ́ ń bá wa lẹ́nu tẹ̀fìsírì tẹ̀fìsírì wa tòní náà ni àyà ogójì nínú Sūratu Baqarah. àti aya ọ̀kànlélógójì àti èkejìlélógójì àti ẹ̀kẹtàlélógójì ó jẹ́ àwọn tí a fẹ́ lónìí nìyí àti tu aya ogójì tí ń jẹ́ fọ́tì tí ń nínú abala kọkọ. àyà àtẹnufẹ́ wa kàn ní fún wa wípé wàlá takunu awwala kafirin bẹ̀ wàlá tashtaru bi ayati thamanan qalilan wa iyaya fattaqun. lẹ́yìn tí ọlọ́wọ́n bá tó pé àwọn ọmọ Ísírẹ́là tó rán wọn létí ó sì ní kí wọ́n ṣèrántí àwọn oore mèremère tó ń ṣe fún wọn fún àwọn bàbá wọn tó ti ṣáájú ẹni bá sì ṣoore fún bàbá ẹni àwa náà ló ṣoore fún nítorí wípé tí àwọn bàbá wọn ò bá dáa àbí wọn bá ráyè ṣe àwọn gan wọn lè dé kí wọn bóore lẹ abá sì ti pa àwọn bàbá wọn ohun tẹ́lẹ̀ ni àwọn ò ní díwáyé sílé ayé bí bàbá wọn bá àwọn bàbá wọn ṣe rí bẹ́ẹ̀ làwọn náà ò bá rí tó bá jẹ́ sí pé àkókò làbá ṣe fún wọn ǹjẹ́ sí pé orin tá a ṣe fún bàbá orin tá a ṣe fọ́mọ̀ náà ni ọlọ́run bá fi rán wọn létí rẹ̀ ó sì wá sọ fún wọn wípé àdéhùn tẹ báwọn ọlọ́run bá ṣe ẹ mú iṣẹ́ òun ló wúṣà òun ló wù sí mú àdéhùn tóun náà ṣe fún yín ọlọ́run bá ṣe ṣe wá dín tá a wá fẹ́ ta torí ẹ̀ fi ṣe introduction tá a ṣe lọ́lọ́run bá wá gbé kalẹ̀ báyìí ọlọ́run bá wá ní nínú tá a sọ fún yín nínú àdéhùn tá a bá yín ṣe lọ́hùn nínú ìpinnu tá a ṣe fún yín lọ́hùn òwe pàtàkì inú rẹ̀ rèé òun ni wípé wa aminu bima anzaltu musaddiqan lima ma'akum ẹ wá nígbàgbọ́ òdodo àṣẹnu bima anzaltu sí tí mo sọ kalẹ̀ ìjẹ́ sí wípé sí Al-Qur'ani ọlọ́run wọn bá wò wá sáwọ́dà rẹ̀ tì wípé ẹni bá òdodo sí Al-Qur'ani lọ́la wípé nínú àṣẹ tá a ti pa fún wọn nínú àwọn tí àwọn ní wípé kí wọ́n nígbàgbọ́ òdodo sí àtẹ̀tẹ̀bí wọn lọ́wọ́ kí wọ́n nígbàgbọ́ òdodo sí àwọn tìra ti ṣáájú kí wọ́n sì nígbàgbọ́ òdodo sí gbogbo nǹkan àbá máa nínú tìra léyìí déédéé bá a ṣe ń lò fún wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá tún lò fún wọn níbí ló fi máa já sí wípé tọ́lọ̀ wọn bá rí mí rí pé ẹ nígbàgbọ́ òdodo bímọ anzeltu sí ní tí mo sọ̀kalẹ̀ kí ni tí ọlọ́run bá sọ̀kalẹ̀ níyì tó sọ̀kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam tẹ́bá wá nígbàgbọ́ òdodo sí tíra yìí ẹ̀ nígbàgbọ́ òdodo sẹ́ni tá a fi ránṣẹ́ sí gbogbo ẹ̀ lè gba tíra gbọ́ láì má gbẹ̀mí tó bá tó gbé ìránṣẹ́ wa ọlọ́run ọba ọ̀fẹ́ wa sọ fún wọn direct wípé nígbàgbọ́ òdodo sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ó kí wọ́n nígbàgbọ́ òdodo sí tíra kò sì sọ́gbọ́n tẹ́ ẹ fi lè nígbàgbọ́ òdodo sí tíra tẹ́ ẹ bá nígbàgbọ́ òdodo sẹ́ni tá a sọ síra kalẹ̀ fún níjẹ́ sí pé lázìmù àmọ̀lẹ́zùmù ni ọlọ́run bá pè wọ́n wípé kí wọ́n wá gba kùránì bọ̀ lẹ́yìn wípé kí wọ́n fi gba ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ni. tíra tàwa sọ kalẹ̀ fún ànábì yìí musaddiqan lima ma'akum tíra yìí ń fi òdodo tí ń bẹ nínú tá a ti fi ránṣẹ́ sí yín tẹ́lẹ̀ ìfòdodo rẹ̀ fi hàn nǹkan nípa nkọ̀nfàmù ẹ̀ ìfi hàn yé wípé òótọ́ mọ̀ la fún yín ní tíra. ọlọ́wọ́ bá ní musaddiqan lima ma'akum kò sọ wípé musaddiqan li tawrata nǹkan tawrata nípa òǹfòdodo ti mẹnu tawrata ní fi hàn bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ bá wí ọlọ́wọ́n bá ní ìfi òtítọ́ tí ń bẹ nù tá a fi ránṣẹ́ tí ń bẹ lọ́wọ́ yín lọ́la wípé tí ń bẹ lọ́wọ́ wọn kì í ṣe tàwọ́rẹ́tà nìkan tàwọ́rẹ́tà ń bẹ lọ́dọ̀ wọn tí a mẹ́rin ní tàwọ́rẹ́tà sì kó ló sì kó dání fún ara rẹ̀ Zabura ń bẹ lọ́wọ́ wọn tíra aṣèyáwó ń bẹ lọ́wọ́ wọn tíra arìnrìnyáwó ń bẹ lọ́dọ̀ wọn tíra dàníyáwó ń bẹ lọ́dọ̀ wọn tíra Hezekiah ìbẹ lọ́dọ̀ wọn láwọn tíra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ sí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tíra yìí ní ọ̀rọ̀ nípa nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló fojú hàn gbalaja níbẹ̀ tó já sí pé ó clear nínú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ju èyí tó wà nù Taurata lọ ló fi já sí wípé ìgbékalẹ̀ ọlọ́run ọba náà ni ó mọ̀ ẹjọ́ lórí ìgbékalẹ̀ ni ó sì ibẹ̀ náà ni ògidì ìbàlágà yóò sì máa wá òun náà ló lè fúnni ní àgbọ́yé tó kúnlẹ̀ tí tí tí tí ó ka ju gbogbo àgbọ́yé yòówó lè jẹ́ lọ́wọ́ bá fi sọ fún ọ wípé wọ́n á mi inú mi máa ń zàtú ẹgbà kúránì yìí tí mo sọ kalẹ̀ gbígbàgbọ́ rẹ̀ náà lẹ́ni gba anábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbọ́ nítorí pé tí àti ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí musa dé palẹ̀ ní màmá kún ń ṣe déédé tí ń bẹ lọ́wọ́ yín náà ni ń kọ̀ǹfàmù tí ń bẹ lọ́wọ́ yín ni ń títọ́ tí ń bẹ lára tí ń bẹ lọ́wọ́ yín ń fi hàn. wàlá takunu awwala kafirin bi ẹ má ṣe wá jálá kọ̀ọ̀kọ́ awwala kafirin yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lálẹ́ gba tó àyà yìí àwọn bá mi wò ó yẹ ọlọ́wọ́ ní láti kúrú jẹ́mù ni àmọ́ ń gbò fẹ́ wá ní awala káàfin ìwọ́n máa retí ní tẹ́lẹ̀ wípé kí mọ́sọ́lọ́ láti kúrú awala kò fà àbí awala káàfin ní ìnà rárá lọ́la wípé ìtafẹ́ ló ń láti kúrú awala fàríkìn káàfin bí àkọ́kọ́ ìjọ tí ó kọ́kọ́ ṣe kẹfẹ́ rí sítírà bí i sítírà tá a gbé wáyé. àkọ́kọ́ ìjọ wo ìjọ yehudi ìjọ bani israẹla nítorí pé ẹ̀yin lẹ́ ń bẹ maka ẹ̀yin lẹ́ ń bẹ mọ̀dínà ẹ̀yin lẹ́ ń bẹ maka ẹ̀yin lẹ́ lákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ rẹ́ arẹ́ ànábì káwọn bani israẹla yòókù kí wọ́n tún máa gbọ́rọ̀ ànábì kọ́rọ̀ ànábì ó tún máa dọ́dọ̀ wọn ẹ̀yin tí ń bẹ ń tòsí ń bì í torí pé àwọn ọmọ ní israẹlà míì wọ́n bẹ ní rome àwọn ọmọ ní israẹlà míì wọ́n bẹ láwọn àyè káyé láyé ní àwọn ọmọ ní yamọ wọ́n bẹ láwọn àyè láyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lágbàlá ayé àmọ́ ìyìn ńlá kọ̀kọ́ tó kọ́kọ́ wá sún ànábì ìyìn ńlá kọ̀kọ́ tó kọ́kọ́ gẹ́gẹ́ ní Al-Kùránì ìyìn ńlá kọ̀kọ́ tó kọ́kọ́ gbọ́rọ̀ lọ ìyìn ńlá kọ̀kọ́ ẹjọ́ yìí kọ́kọ́ dọ́dọ̀ yìí ah, ẹ máa ń ṣe kó máa jẹ́ sí pé ìyìn ńlá kọ̀kọ́ ẹjọ́ kan ṣe kèrè sí i nínú àwọn Bani Israila torí wípé kì í ṣàwọn àkọ́kọ́ ẹjọ́ kan ṣe kèrè sí i tá a bá ti mú mọ́ àwọn bàní ìsirayílà àwọn kẹfẹ́ ní mẹ́ka àwọn ti ṣe kẹfẹ́ yìí tiwọn tó ti gbà tiwọn lọ. àmọ́ láàrin pé ọ̀rọ̀ yóò kan àwọn ará mẹ́ka àwọn bàní ìsirayílà làm dàrẹ́tì ẹ̀ sí ló fi já sí wípé kàmá ìdálá ọkọ̀ tí ó kọ̀ọ̀kọ̀ ṣe kẹfẹ́ yìí sí ó sì tún lè mú túmọ̀ wàlá tẹkùnù káàfin ẹ mọ́ wàá jẹ́ já sí wípé ẹ má jẹni tí ó tètè kánjú ṣe kèfèrí sọ̀rọ̀ yìí. ó sì fún wa nítumọ̀ wípé àwọn Yẹhudi wọ́n sábà ti máa fi nǹkan falẹ̀ wọ́n sì sábà ti máa jẹ́ ọ̀tá fáwọn lárúbáwá àti ọ̀tá fún ìsìlámù lọ́wọ́ bá fi ń sọ fún wọn lọ́wọ́ bá fi tètè ń kọ̀ fún wọn wípé ẹ gbọ́rọ̀ yín gbọ́ ẹ má ta kọ́ nísinsìnyí o kó jẹ́ pé òun lẹ́bi àtakò lẹ́bi ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa rẹ̀ ẹ má ṣe àtakò fún alùpùpù rárá nìyà rẹ̀ ọ má ṣe àtakò fún ọlọ́run ọba lẹ́bi eléyìí o èyí tá a mú wáyé ẹ tètè tayọ àlà ẹ tètè tayọ ẹ tètè tára tsàtsà kẹ tètè bá gbọ́ lọ́nà wọn bá ń fòrò àwọn àbàní ìsìnrá yìí la sí díẹ̀ wípé kí wọ́n kàn dú lẹ́ẹ̀kan náà kí wọ́n tètè lọ gbà fún alùpùpù rárá ọlọ́run ọba wa ń sọ fún wọn wípé wàlá tẹ̀sítàrú بآياتي ثمنا قليلا ولا تشتروا بآياتي ẹ má wá ta àwọn àyà ọlọ́run ẹ má gbé àwọn ọ̀rọ̀ ọlọ́run ẹ má wá lọ gbé ta kẹ́ ẹ fi ṣe kí ni samanan qalilan kẹ́ ẹ fi wá lọ gba owó bíntín kẹfì wa lọ gba kankan tí ò wúlò kan sáma náà pali la gbogbo ohun tẹ́dá lè ní láyé owó ni ipò ni oyè ni kàrámọ̀ kan ni sáma ń kọ̀lì ìlú mi owó bíntín ni nǹkan bíntín ni kò ní válù kan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ní wàlá tẹ́sítẹ́rù bí àyà ti àwọn àyà mi kẹwàá kó gbogbo ẹ̀ bó ṣe tó kẹfí ẹ ṣe kí ni kẹfí wá lọ ra kẹfí á lọ gba oyè kan kẹfí á lọ gba àpò kan kẹfí á lọ gbọ́lá kan wá ṣàkíyèsí mọ́ àlọ́ mú pípẹ́ ó sọ pé fáwọn ẹ̀ náà ń palí ilá owó bíi ti ń yẹ sí wípé tá a bá gbé owó ńlá owó ńlá owó ńlá ẹ lè fi gba ayọ̀ ọlọ́run rárá bẹ́ẹ̀ kọ́ nítorí pé ọlọ́run bá ní lá náàyù ni náà fún yùn bẹ nínú rẹ̀ sámẹ́nà àwọn afọ́ ní usulu sì lè fi yé wa nínú usulu lọ́wọ́ wọn ni anákírà tún fi ṣe àkẹ́nàfí àwọn mú tí nákírà tó bá ti wá nínú ọ̀rọ̀ tó já sí wípé náfíù àbí náyù ló ṣáájú níbẹ̀ nákírà tó ń bẹ ń bẹ ni ó ti kó gbogbo tó bá wọnú ọ̀rọ̀ ni ó ti kó jọ ìjà sí wípé bó tẹ̀ gbówó ribiribi wá díẹ̀ kò ra ọ̀rọ̀ ọlọ́run bí wọ́n fi jẹ pírẹsidẹ́ǹtì máa tàwé ẹ̀ta ọ̀rọ̀ ọlọ́run wọ́n ẹ̀ tàpá sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọba ńlá ti jẹ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí pé o fẹ́ joyè nítorí pé wọ́n fẹ́ fọ ọ́ adájọ́ àbí tó pé wọ́n fẹ́ gbé ọ sípò kan ó wá tú ọ̀rọ̀ ọlọ́run ọba nítukùtù kó o fi lè dùn ọba nú àbí kó o fi dùn aṣáájú kan nú kó o fi lè dùn olórí ìlú nú tó bá wá délẹ̀ wọ́n máa wá káyà ọlọ́run ọba níkàkúkà nítorí wípé wọ́n fẹ́ wọ́n fẹ́ bójú tó ipò wọn wọ́n mọ̀ wá ní ọba kèfèrí aṣáájú kèfèrí tí ò bá ń mọ̀ wọ́n lọ́wọ́ ọba kan wọ́n àní àti ń là á wọ́n àti ń ràṣọ́wọ́lá wọ́n ó lè rí àmì ìní ń kun ìhun náà mọ̀ wá kàkàkì ìhun náà mọ̀ wá fún gbogbo ìwà àbàjẹ́ tí wọ́n fẹ́ ṣe nítorí wọ́n fẹ́ nítorí owó tí wọ́n fẹ́ fún ọ ní tòkìtù ẹ màá bá wí fún wa wàlá tẹsàrò bí àyà àti fámánà pálí ìlà kò sí tí wọn lè fún yín sámánú kọlí yìí bíntín ni nínú àwọn ilé ayé yìí nígbà táwọn ọmọ bá fún ara rẹ bá sọ fún wa wípé kẹ́kọ̀ọ́ gbogbo ọlá gbogbo yìí gbogbo ohun tí ó ti ń bẹ ní lágbèéga nípò nílé ayé yìí kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀jọ́ sójú kan ìjọ́ dín nínú ọlá tòun kọ̀ọ̀kan omi tí ọ̀nà abẹ́rẹ́ kòkòkò kòkò ikò inú abẹ́rẹ́ wọ́n bá omi tó fẹ́ mú jáde nígbà tá a bá kì í sínú omi wọ́n bá tó fẹ́ mú jáde náà ló fẹ́ dínú ọlá tó ń tí wọ́n á rí wípé lára ọ̀nà wọn bá sábà ń kàlí lónìí gbogbo nǹkan tó bá kójọ látara ìgbọ́ràn ọlọ́run látara ọlọ́run tó lọ fẹ́ràn ọlọ́run ọba tó fi gbà kó mọ̀ wípé owó bíntín ni ọlá bíntín ni ipò bíntín ni nítorí pé láìpẹ́ ó pàdánù ẹ̀ ó sì ní mọ̀bí tó gbà mọ́ ó sì á nímọ̀ bóun wí. èyí wọn náà la fi ń sọ fún gbogbo àwọn ọmọ ya wa tí wọ́n ń torí kọ́bọ̀ tọ́kọ́ kọ́bọ̀ kan tó fẹ́ fún wọn tó fi lọ ka Kùránì fún kèfèrí. wọ́n la tẹ wa nunazzilu minal Qur'ani ma huwa shifa'un wa rahmatun lil mu'minin. ولا تزيد ìdẹ̀ wọ́ọ̀lì mílẹ̀ ìlà kàṣàárọ̀. eré tí rí kẹfẹ́ nínú kwani wá kàn mí. gbogbo ẹ̀yin tẹ̀ ń wọnú ọ̀rọ̀ lọ́wọ́ ọba nura bẹ́sùtẹ̀rù bíi ẹ̀ ẹ́ ti dámọ̀nà kàlílà ẹ wá lọ tààrọ̀ lóhùn ẹ fi wá lọ gba owó bíntín kan ojú òwúlò kan kọ́dà kó tó púpọ̀ rẹ̀ nígbà dédé ni haramu ni ọlọ́run ọba ti kọ́ nìyí. làwọn afáàkan fi wá léèrè wípé ṣé pé ẹni tí bá ń ṣe àfa akọ́nilẹ́kọ̀ọ́ tí ń kọ́ni ní kùránì ṣé owó tá a bá ń fún un látara kùránì ṣé ń ta kùránì ní anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní nínú tá a lè gbẹ̀tọ́ lára ẹ̀ kò sí tó tí èèyàn ń gbẹ̀tọ́ lára ẹ̀ tó tó ká gbẹ̀tọ́ lára kùránì lọ kì ṣe ìmọ̀ wa lọ kí kùránì lóde làwọn fẹ́ lòdì rẹ̀ bí wọ́n ti pè ọ́ lóde wa wá tẹ fáfádà kalẹ̀ ló wá ń bu owó lẹ́kọ̀ọ́ á lè lérí ló wọn ò wá nílé sọ òótọ́ mọ̀ nìkan tó lè sọ lẹ́nu mọ́ tó bí wọ́n ti fi owó fi dí ọ lẹ́nu èyí nǹkan o àfa tó fẹ́ kọ́mọ ní kéwù tọ̀ nígbà tó sì já sí wípé oní tí oní ó ṣàṣẹ mí làwọn fún lẹ́tọ̀ kan lórí kíkọ́ ọmọ ni ní kéwù àlùbákà ni oore ni kí ọlọ́wọ́n ọba kí kó ṣàánú wa láàrin ọlọ́wọ́ bá ń kì wọ́n nílọ̀ ó ní wọ́n láti ṣe mú bí àyà tí fàmọ́nà nǹkan lè yíra wà ìyá ẹ̀yà fàtàkùn bá a ṣe wí lọ́wọ́ òun lọ́wọ́ bá tó ń dún àwọn alétí níbí nígbà tọ́lọ́wọ́ bá ń dojú ọ̀rọ̀ àwọn àbàní ìsirayílà lákọ́kọ́ níbi wípé kí wọ́n má bẹ̀rù anybody níbi ìmú àdéhùn ọdógóńgó níyìn ọ̀rọ̀ jọ́sìdé ọ̀rọ̀ ìgbọ́ ọlọ́wọ́ ọba gbódí tá a bá ti wá pè ní sí ìgbà Kùránì gbọ́ tá a sì pè ní síbi ìmọ̀tààrọ̀ ọlọ́run fi gbowó ìjà sí wípé báyìí àti bẹ̀rẹ̀ sí ní la òfin kalẹ̀ a sì ti ń sọ wọn dáa tá a gbọ́dọ̀ ṣe takuwa ti bẹ̀rẹ̀ ní òní ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ó ti dárin ẹni bá rí níbẹ̀rù ọlọ́wọ́ òun ni ó mọ̀ wọ alukur'ani fún alukur'ani òun ni ò ní gbé kur'ani tà fi gbowó òun ni ò ní ta ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ní tọrọkọ́bọ̀ kọ́dà kìí ṣe tọrọkọ́bọ̀ gan kò ní tara ọlọ́wọ́ ọba ní bílíọ̀nù bílíọ̀nù kò ní tara ọlọ́wọ́ ọba fi gba mílíà mílíà rárá kò sí ní tẹ́lẹ̀ fún ọ tó bá jẹ́ pọ̀rọ̀ náà ọba ló bá délẹ̀ mọ́ torí owó kò yọ̀rọ̀ náà ọba padà mọ́ torí olówó kó lóun ò lè sọ ohun tí ọlọ́wọ́n bá sọ ní àbí kó mọ wá parọ́ mọ́ lọ́wọ́n ọba àbí kó mọ gbé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba pamọ́ kó lọ wọ ẹ̀fà tẹ̀kùn ọlọ́wọ́n ọba ní èmi nìkan ṣoṣo ní kẹ́ ẹ̀bẹ̀ wú ẹ̀ èmi nìkan ṣoṣo ní kẹ́ ẹ ní ìpayà rẹ̀ èmi nìkan ṣoṣo ní kẹ́ ẹ torí rẹ̀ ṣe ń tẹ́ ẹ bá ṣe ẹ má torí ẹnìkan ṣe ẹ má páyà ẹnìkan ẹ má sábẹ́bẹ̀rù ẹnìkan tákùwá ó yàtọ̀ sí ráhábà ráhábà èyí ń ìbẹ̀rù jonijoni kí nǹkan wọn bá a ṣe ní ni àmọ́ níbi iṣẹ́ ni kì ṣe ọ̀rọ̀ kan nìkan kọ́ ráhábà ń bẹ ọkàn nìkan ni lọ́hùn ó mọ bẹ̀rù jomijomi ò ní fẹ́ ṣe nǹkan torí pé ọlọ́lá ni kò ní ohun tó bá tó bá ṣe kan báyìí lóye kò ní fún ọ lówó mọ́ kò ní fún ọ lófin mọ́ sáà lò ní fẹ́ ṣe àmọ́ bí àtàkùwá ni ìyún jẹ mọ́ iṣẹ́ ṣíṣe ọlọ́run bá nìkan ní kẹ́ ẹ torí rẹ̀ ṣàwọn iṣẹ́ yín tẹ́ ẹ bá tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ bá sì ṣe é ẹ sá fún ọlọ́run ọba nílẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run ọba rẹ̀ jẹ́ ọlọ́run ọba ni wa aminu bima anzamtum musaddiqan lima ma'akum wàlá takùnú awwala káfìrín bi wàlá tashtaru bi ayati thamanan qalilan wa iyaya fattaqun wàlá talbisul haqqa bil batil wa taktumul haqqa wa antum ta'lamun ìkìlọ̀ ní kìlọ̀ pàtàkì lólórí ìkìlọ̀ fún mi fún ọ fún gbogbo anybody lóòótọ́ àwọn bàní Ísírẹ́lì làwọn ọba ń dojú ọ̀rọ̀ kọ àmọ́rọ̀ yìí ó ti kó ní kí abàní Ísírẹ́lì nìkan ó ti dọ̀rọ̀ gbogbo mùsùlùmí pátápátá aláìdẹ́nìkan sí nítorí ọ̀rọ̀ yìí ó jẹ mí lógún ó jẹ wọn náà lógún aláwọ̀ ọba ní nínú ìyówù jẹ́ nílẹ̀ lọ́rọ̀ ayé ni lọ́rọ̀ ẹ̀sìn ni lọ́rọ̀ àwùjọ ni lọ́rọ̀ iléeṣẹ́ ni lọ́rọ̀ ẹbí ni lọ́rọ̀ ará ni wala talbisu al-haqqa bil-batil òótọ́ àti irọ́ ẹ mọ́ bó ti wò rí nítorí òótọ́ ti fojú hàn yóò sì máa ga ni irọ́ sì ti fojú hàn yóò máa rẹlẹ̀ ni ẹ torí wípé ẹ gbé ọlá kan fún ọ kẹ wá lọ kí òun tọ́ sábẹ́ rẹ̀ kó o tó lè máa gbérọ́ sókè ah, ah, ẹ má ṣe báwọn ẹ má ṣe báwọn kò bá ìsìn ọlọ́wọ́n ọba mu yóò padà kó bá ni yóò padà kó nira bá yín ni ẹ fẹ́ da àfa aláàmú ẹ fẹ́ pọ̀ lójú níbi iṣẹ́ tẹ́ gbé ní lọ́wọ́ ẹ mọ̀ wá lọ́wọ́ àwọn irọ́ kan gbé kalẹ̀ ẹ mọ̀ wá so òótọ́ káwọn èèyàn lè wò pé àbí ọ̀rọ̀ ọmọ ní ọ̀rọ̀ ọmọ ní ẹ̀yin náà sì mọ̀ pé wọ́n rẹ̀ ń gbà gẹ́gẹ́ bí wọ́n ṣe fún ọmọ yẹn ṣe ṣe fún Khalifa Usman bin Affan láwọn tí ò gba tiẹ̀ láwọn tó fẹ́ ba oyè ìyí tó fẹ́ ba pò ní tó fẹ́ bàjẹ́ mọ́ lọ́wọ́ Usmanu nígbà tí jóye Usmanu lórí mímbà yìí tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe kútúbà oṣù márùn-ún fẹ́ jọlá ànábì oṣù márùn-ún fẹ́ jàlùbáǹkà ànábì oṣù márùn-ún a máa wá dúró sí lè débi táwọn ẹbí máa ń dúró sí. ẹ̀rọ àwọn ọ̀tá ńgbà wọ́n dé kí ni wọ́n wí wọ́n ní ẹ̀mọ́ rí àti sọ fún yín pé gàlẹ́gàlẹ́ ẹ̀ bọ̀ Abubakar nígbà tó joyè ó fi step kalẹ̀ síbi táwọn ẹbí máa ń dúró sí ló fi dúró ní ìṣe fúnpá ó wá múnagbà tó múnadé òun náà tún fi step kalẹ̀ ló fi dúró gbà tóun dé nísì ẹ̀nà yín gàlẹ́gàlẹ́ ẹ̀ ibi táwọn ẹbí dúró sí náà ló mọ́ lọ dúró sí ó fi yin fi láwọn èyí rẹ̀ fi rẹ̀ sí láwọn èyí rẹ̀ fi rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Usman ní lára ẹni bá wa ń gbọ́ yẹn yóò wá rò wípé wọ́n ń dìfẹ́ǹdì Abubakar ni wọ́n ń dìfẹ́ǹdì Umar ni wọ́n ń dìfẹ́ǹdì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni ẹ̀ sì mọ̀ wípé wọ́n fẹ́ dámọ̀dà àwùjọ láwùjọ nígbà ayé abúgbà nígbà ayé Ali ibn Abi Talib nígbà tó gun Muawiya àti àbúrò Abu Talib fi ṣẹlẹ̀ táwọn kan gbé tí àwọn àwáríjì tí wọ́n gbé Al-Qur'ani gbé tọ̀ ẹjẹ́ àfọ̀rọ̀ yílẹ̀ ẹjẹ́ àṣẹ tàkímù lọ síbi tí ọlọ́run wọ́n gbé tí ọlọ́run ọba sókè ẹ pé kí ni àríwí ni àríwí ni kalimatu haqqin orí ìdàbí ha bàtàn. kùránì tí wọ́n gbé sókè yìí òun tọ́mọ̀ ni kùránì lóòótọ́ àmọ́ ọ̀rọ̀ ni wọ́n gbé sábẹ́ rẹ̀ gbogbo tí ń bẹ lábẹ́ rẹ̀ ìrọ̀mọ̀ ni kò mọ̀ kan bẹ̀. lọ́nà òfin gbé èyí tí wọ́n ń lọ lásìkò wa yìí tí wọ́n àgbàlẹ̀ lásìkò tí wọ́n tẹ̀ ń bẹ̀ yìí kọ́lọ̀ kó fẹ́ níjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn ọ̀gbẹ̀ṣáájú wa wọ́n wá sọ fún yín pé alukurani tẹ gbé lọ́wọ́ ni alukurani mọ̀ ní báàtì ni ó mọ̀ ní zọ́ọ̀hìrì àwọn ah, tó dá kan mí lẹ́nu wọ́n ní kurani ní báàtì ni ó ní zọ́ọ̀hìrì wọ́n gbé òótọ́ àti irọ́ wọ́n sọ gbogbo ẹ̀ papọ̀ wọ́n á dá gbogbo ẹ̀ wọ̀ ẹ̀sìn tiwa tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa wípé taraktukum ala al-mahajjati al-bayda layluha kanahariha la yazigu anha illa halik. tọ́ ẹ̀yin àdúgbò mi mo fi ń ṣeré ọ̀nà kan lédi aṣeré agbẹ́rin kan àtó funfun bẹ́ẹ̀ lájà ọ̀sán rẹ̀ àtòru rẹ̀ déédéé ni kò yàtọ̀ síra wọn kò síbọ̀ tí ní kò sí sọ̀rọ̀ yìí kan lọ́tọ̀ àmọ́ tó bá ti á di kí wọ́n sọ̀sọ̀ nígbà tí ní fún yín tọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ dojú ẹ̀sìn wọn ni látẹ̀bí sọlá hapa ní ìlẹ̀bà òtílì wọ́n fẹ́ gbé òótọ́ àti wọ́n fẹ́ wá yí padà ní. ẹ máa wá wí fún wọn tẹ́wàá sọ fún wọn nínú ìsìláàmù tiwa wípé bọ̀tì ní tẹ́ wí ní tàwíìlù lẹ fẹ́ ṣe fọ̀rọ̀ lọ́wọ́ kọ́ńdà tí wọn ò sì jìnnà látàwíìlà illa idha dalla alayhi dalilun qawi dalilun qawi kárí ẹ̀rí tó fẹsẹ̀ nílẹ̀ gbọ́n òun la tó lè sọ̀rọ̀ nípa wípé nǹkan kan ní bẹ lábẹ́ nǹkan kan ní bẹ lókè ìsìláàmù tiwa dèdè ní gbogbo ẹ̀ kò sí ní tó pamọ́ kan bẹ́ẹ̀ anábì ò gbé wa sínú wípé ẹ máa lọ ẹ máa ẹ máa ẹ máa lọ wá lúùpù kẹ́ ẹ fi wá túmọ̀ kankan gbogbo túmọ̀ fẹ́ẹ́ bá ti súnmọ́ àwọn ẹni ọlọ́run wá ṣàlàyé rẹ̀ fún ọ tí ó clear tí ìṣe wípé wọ́n sọ wípé kan la gbé pamọ́ ìkan ní bẹ ní òkè ǹjẹ́ ẹ̀sìn wa ẹ gbọ́ dáadáa wà látàlíbi sólẹ́ àkọ́bìnrin bàtìlì ẹ má ro òtítọ́ papọ̀ mọ́ irán wọ́n ti akíjú múlẹ̀ akọ èyí tó wá jò tó gidi ẹ wàá gbé pamọ́ ẹ̀ ní jẹ́kẹ́ nìkan wí lọ́la wípé ń tẹ̀ ń fẹ́ ni wípé irọ́ ni ẹ ṣàjẹ́ káwọn yòó lè rírọ́ díẹ̀ nítorí pé tá a ti mọ̀ fúnra ni wípé kò lè gbérí òkè ẹ wà á fòótọ́ òkè díẹ̀ òun náà ni gbogbo bídí àtòkùrù ọlọ́run kò fi wá mọ̀nà kọ́lọ́hún kọjá gbọ́rọ̀ lọ́wọ́ ọba ayé ọlọ́wọ́ ọba ní wa á ń tún tá a láwọn ẹ sì mọ bọ́rọ̀ ṣe rí ẹ mọ̀ ó tọ́ ẹ mọ̀ ọ̀rọ̀ ẹ tí ẹ bá ṣe pẹ̀lú àìmọ̀ ọlọ́wọ́ ọba náà òun forí ẹ̀ jì إنما التوبة على الله الذين يعملون سوءا بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم ẹni bá ṣàṣì ṣe ẹ̀bẹ̀ láì mọ̀ ọlọ́wọ́ bá lójú ẹsẹ̀ ni wọ́n á ti foríjì nígbà tó bá lè tọrọ àforíjì. tó àmọ́ wa antum ta'lamuna ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ó tọ́ tẹ́ ẹ mọ̀ bó ṣe rí tẹ́ wá mọ̀ọ́mọ̀ tẹ́ wá ń ṣe màdàrú tẹ́ wá ń fẹ́ gbérọ́ sókè lérí òtítọ́ ọlọ́wọ́ bá ní ẹ ṣe pẹ̀lẹ́ ibi tá a ti wá gbó ní àyà ọlọ́wọ́ bá ní wá pé mo sọ́nà táwa tó zaka táwa ń ka ń máa ń rọ̀ kí n wáyé o ọlọ́wọ́ bá wá ń pe àwọn àbàní ìsirá ìlànà sí ibi ìjọsìn nígbà tẹ́ bá ti gba ọlọ́wọ́ ọba gbọ́ ń sí wípé ẹ̀sìn wa kọ́ ló ń bèlì sáání ń ọdún bèlè kálùbì wàhálà ló ń bèlè jàwárí hìn tẹ́ ẹ bá gbà gbọ́ àmìnú ẹ sọ jáde pẹ̀lẹ́nu yín kọkàn yín kó sì gbà á gbọ́ bẹ́ẹ̀ kó wá ṣẹlẹ̀ pé kí ni amọ́lómi ìjàwá yìí ẹ wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣiṣẹ́ nínú àwọn iṣẹ́ tẹ́ mọ̀ ṣe àkímú sọ́láàtà ẹ mọ̀ kí mu déédéé lásìkò wà á tu zakata ẹ sì máa wá yọ zaka bó ti ṣe yẹ wárìkà ọ̀hún màá rọ̀ ọ́ pín in ẹ sì máa wá ṣe rùkú ẹ máa bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo àwọn tí máa ṣe rùkú lọ́la wípé àwọn bàní ìsirayílà ló ń bá sọ̀rọ̀ ní àwọn bàní ìsirayílà rẹ nínú ìrun tiwọn tí wọ́n ń kí kò sí rùkú mú ẹ̀ nínú òun wọn sùjúdù ń bẹ ìdúró ń bẹ kò sí rùkún aláìsí rùkún náà bá fi fẹ́ sọ̀rọ̀ nípa ìrun tàwa mùsùlùmí wípé ìrun tàwa ọmọ àwọn àlùmọ̀ nàbí wa Muhammad ó yàtọ̀ sí irun tí rùkún ń bẹ nínú rẹ̀ èyí tó bá ti wá ń tẹ̀wọ̀n torí pé tó bá ṣe pé àkíyèsí àwọn àwa náà ń kírun ẹ kírun lóòótọ́ àmọ́ mi ò ní rùkún ẹ fi rùkún sí ti náà kí sallallahu alaihi wasallam ẹ wá ṣe bá nàbí ṣe ń ṣe àṣepé iṣẹ́ fẹ̀yìn náà ǹjẹ́ èyí ni àwọn àyà tí amẹ́nubà lónìí náà ni àyà quarante quarante un quarante deux quarante trois náà lẹ́yìn àlàyé tí a mú wá fún wa ní tẹ̀síìrì wa tòní kọ́lọ́wọ́n ọba kó fún wa ní àgbọ́yé kọ́lọ́wọ́n kó ṣe wá lẹ́ni tí yóò máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí ó sì máa mú lò tí ó sì máa mú ìtó dáa jù níbẹ̀ tí ó sì máa fi ṣiṣẹ́ ṣe àṣé tí àdìbò ti lè wò ó sọ̀rọ̀ ẹ̀dà lọ́mọ ní ọba ìdúró ẹ̀wọ̀ ẹnìkọ̀ọ̀kan wọn kọ́lọ́wọ́n kó wá fi wá mọ̀nà o kó mọ̀ jẹ́ káàárẹ̀ àkọlù gbòó ọlọ́run ọba gbogbo àwọn tí ń ṣe ìnáwó sínú tv yìí ọlọ́run ọba ṣe dáadáa fún ọ wọn ṣàlékún rẹ nìkọ̀ọ̀kan wa o subhanaka allahumma bihamdik nashhadu la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Allahu akbar Allahu akbar Allahu akbar la. الله